ló bí ọ̀rọ̀ léyà kí ni tó kí ni ẹ̀ tó bí léyà kẹ̀kẹ́ bá wa sọ lérèfé ká tó wá bọ́ sí kílẹ̀kọ́ tí ọlọ́run fẹ́ ká kọ́ látara léyà. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ashhadu an la ilaha illallah wa salatu wa salam ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa tabi'ina lahum bi ihsani ila yawmiddin. adá ọpẹ́ fún ọlọ́run bẹ́ẹ̀ ni a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alayé lọ́rọ̀ anabuwa Muhammad atarata nabi tọrọ àánú àti ìkẹ́ fún gbogbo ojú tí ń wò wá àti etí tí ń gbọ́ wá pé kí àánú ọlọ́run àtàláfíà ọlọ́run tó borí gbogbo gbìyànjú ọlọ́run sì fẹ́ni kọ̀ọ̀kan wa ní àìkò ní gba ara wa ní àkókò nípa ìtọ́jọmọ́ ọ̀rọ̀ iléyá bàbá fẹ́ sọ̀rọ̀ iléyá àní mọ́tàláì sọ̀rọ̀ nípa aṣáájú wa nìí olóríire ni ànábì tó ṣe pé òun ni bàbá gbogbo àwọn ànábì bí wọn bá lò nígbàgbọ́ nú ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ yóò máa fi tẹ̀lé ànábì yìí ni ta lẹni tá à ń perí rẹ̀ ta lẹni tá a fẹ́ dárúkọ rẹ̀ ó ní aṣáájú wa ànábì wa Ibrahim tó ṣe pé òun náà ni bàbá gbogbo ẹni tó lè pera ẹlẹ́ni tó fàyè rẹ̀ fọlọ́run òun là yọ ọlọ́run àtòun àti ìyàwó àtàwọn ọmọ ọ̀rọ̀ léyà dá wọn lérí àsìlémọ́sálà ìmọ̀ dárúkọ wọn pàápàá jùlọ nínú alukur'an quran chapter two láti verse one thirty five fún àǹfààní àwa tí àbá tó lọ máa yẹ̀wò nílé a láǹfààní láti lọ máa wò ta ni anabi ibrahim ẹ̀dá kan ni tí láti ọ̀dọ́ òde rẹ̀ ó fàyè rẹ̀ fọlọ́run ń sáré láti mọ̀ pé ta lọ́lọ́run ń wádìí nípa ta lọ́lọ́run títí ọlọ́run fi fira rẹ̀ hàn ó wá júwe ọlọ́run ọba fún àwọn òbí rẹ̀ ìyá rẹ̀ bàbá rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ ṣùgbọ́n gbàgbà kí wọ́n gba iṣẹ́ ọlọ́run ọba lára rẹ̀ wọ́n gbógun tì í orí ogun láti pilẹ̀ ogun ìdílé ọ̀tọ̀ níyàn látara pé ó ń jíṣẹ́ ọlọ́run ọba fún wọn ẹlẹ́ẹ̀kejì nínú ogun tó tún kàn náà ni wípé ó níyàwó tí ń jẹ́yàwó àkọ́kọ́ fẹ́ rẹ̀ tí ń jẹ́ Sárátà ẹrúbìnrin yìí àtòun wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe lọ́kọláya ọdún gorí ọdún ọdún gorí ọdún ọdún gorí ọdún tí ọjọ́ ogbó fi dé bá wọn ọlọ́run fún wọn ní ọmọ kan bó tilẹ̀ wò ó kéré mọ́ nígbà tí ọjọ́ wa lọ bẹ́ẹ̀ ìyàwó yìí látara àfẹ́ tó ní sí baálé rẹ̀ ó wá gbà nímọ̀ràn pé kò bá tiẹ̀ tó so yìgì ẹlẹ́ẹ̀kejì bóyá látara bẹ̀ ọlọ́run lè máa nú wa òun ló bí fífẹ́ tí wọ́n fẹ́ hájára ìyá ńlá wa hájára látara hájára yìí ọlọ́run wa ní kí Ismail jáde gẹ́gẹ́ bí bí àkókò ṣe ní gbà wá ní orí mọ́ọ̀máwòrán yìí látara Uh, látara Hajara ọlọ́run fún wa ní Ismail Ismail àti Hajara ààyè tọ́lọ́run ní kí anabi Ibrahim mú wọn lọ tó ṣe pé òní gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní hajj tí wọ́n wà ní àwọn agbègbè ibẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láwọn tí wọ́n lọ ṣiṣẹ́ hajj tá n pè ní ìlú Mamlakatu Saudiya lónìí tí ń jẹ́ orírun bíi tí ọ̀rọ̀ hajj sodo sí tá a máa sọ̀rọ̀ nípa pé ọ̀rọ̀ Mẹ́kà àbí a máa sọ̀rọ̀ nípa pé Madina àbí a máa sọ̀rọ̀ pa pé wọ́n ṣe tawaf àbí a máa sọ̀rọ̀ pé wọ́n lọ sí àràfá àbí àní wọ́n sọ̀kò kan ní jamuratu làákàbà ni jamuratu sugurọ́ ni àbí kúburọ́ ni gbogbo eléyìí pátápátá ọ̀sẹ̀ lára nẹ́bí Ibrahim àti Ajara àti Ismail kódà Sárátà náà ìtàn rẹ̀ ò ní pamọ́ kúrò nínú ọ̀rọ̀ bọ́rọ̀ lè yasi jẹ́. Hmm. Allahu akbar kabira lọ́mọ́sàjárì yìí pé mo rí pé àsùdógbòlà ah, àkílè brief gbogbo ẹ jẹ́ ká mọ àwọn tí wọ́n jọ̀rọ̀ iléyà fi ṣẹlẹ̀ látòrí wọn ọ̀pọ̀lọpọ̀ iná làpọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà lẹ́nà àti gbọ́npẹ̀ ṣùgbọ́n wọ́n á fẹ́ ká mú báyìí ẹ̀kọ́ wo gan pàtàkì tọ́lọ́ wọn bá fẹ́ ká kọ́ kí gbogbo ayé ọkọ́ látara iléyà ẹgbẹ́ àná Ibrahim ó mú ọmọ rẹ̀ pé òótọ́ lọ́tọ́ lọ́la pé kọ́lọ́pọ̀ ọmọ rẹ̀ ó mú ọfẹ́ pa àdúràbìdì Ọlọ́run padà ní kọ́mọ́pa ọmọ yẹn mọ́ Ọlọ́run eléyìí ni kẹ́ ẹ máa ṣe kọjá lànà tẹ́ ẹ máa fi sọdún náà ìlànà yìí la fi ń sọdún nìsín ẹ̀yìn lónìí kí wàá lẹ̀kọ́ pàtàkì tọ́lọ́run fẹ́ fi kọ́ wa. náà alhamdulillah nínú ẹ̀kọ́ pàtàkì tí tí pàápàá jùlọ ẹni tó pera rẹ̀ mùsùlùmí òun náà ni pé kéèyàn fi ayé rẹ̀ fún ọlọ́run ń jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni tí a bá wà nínú ìpọ́njú tá a bá ṣàdéhùn kankan pé ọlọ́run tó o bá mú ìpọ́njú yìí kù màá fi nǹkan báyìí dúpẹ́ kéèyàn ní lọ́kàn wípé ọlọ́run ọba ọmọ àwàdà ìjọ mi ẹlòmíì ní ọlọ́run tó bá lè ṣe nǹkan báyìí màá ṣe nǹkan báyìí tọ́lọ́run bá yẹn látara ibi tó da ìfá àti ìgbádùn oore yẹn sí kò ní rántí yọ mọ́jẹ̀mú ọlọ́run gangan ní tó fi bọ́lọ́run ọba kò ní rántí ẹ̀ mọ́ lára ẹ̀kọ́ tá a kọ́ ni wípé ó ṣetán láti pé àdéhùn tọ́bọ́lọ́wọ́n ọba sọ tó túmọ̀ sí pé béèyàn bá ń sin lọ́hùn you have to be a trustworthy person and there must be commitment towards what someone is pursuing èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí a ní ìfọkàntán sí yóò sì jẹ́ni tí yóò ní àgbéǹlé ọkàn lérí nǹkan tó ń fẹ́ bùkátà rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run lọ́lọ́run ọba ń sọ fún wa nínú sọ́dọ̀tò sọ̀fàt nígbà tí ọlọ́run sọ̀làyé àdéhùn nígbà tó lálà tó lálà alátọ́wálà ni ọwọ́ arọ fọmọ rẹ̀ Ismail ọmọ rẹ̀ ọwọ́ adá bàbá rẹ̀ lóhùn ó ní ifun alùmọ̀ àtúmọ̀ sàtẹ̀jídìní insha Allah minas sabirin Allah ó ní àṣẹ ọlọ́run ọba tó rí nì wọ́n fẹ́ kó o pé ó sì bẹ́ èmi ọmọ rẹ Ismail lẹ́ni tí ò ní janpata lẹ́ni tí ó jupájú sẹ́lẹ̀ fún àṣẹ ọlọ́run ọba lára rẹ. so lára àwọn ẹ̀kọ́ tí iléyà fẹ́ kọ́ wa òun náà ni ká ní àmánà ká sì jẹni tó máa ń pé àdéhùn pàápàá jùlọ nù. ìpè àdéhùn àti níní àmánà bẹ́ẹ̀ ni alhamdulilayi nínú àwọn ẹ̀kọ́ pàtàkì tí iléyà kọ́ wa nìyí ọlọ́run dákun mọ́sá jọ wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa mo wá tún fẹ́ kẹ́ ẹ bọ́ àyànnà ní àwọn kankan nípa ọ̀rọ̀ ìpín àdéhùn àlẹ́ àmánà àti yanjú ẹ̀ báwo ni ọ̀rọ̀ nípa ìfẹ́ sí ọmọlàkejì ìnífẹ̀ẹ́ ara ẹni àti ìnífẹ̀ẹ́ ìgbé ìfẹ́ tọlọ́hun sórí ìfẹ́ tara ẹni já ẹ̀kọ́ yẹn náà yọ nínú ọ̀rọ̀ léyà. ó yọ níbẹ̀ ibi tá a ti gbọ́ yé ni ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ní la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq anábì fẹ́ júwe ìfẹ́ sí ọmọ nìyẹn máa ń ní níjọ́ míì sí ènìyàn bíi tiẹ̀ ẹni tó nífẹ̀ẹ́ sí yẹn ẹni tẹ́nìyẹn ń pè é lọ síbẹ̀ ń kò fi Ọlọ́run ni yóò wá tara ìfẹ́ tó níṣẹ́ nìyẹn yóò wá ta yọ kọlu òfin Ọlọ́run tí wọ́n bá ní kí ni ìdí tó fi ṣe bẹ́ẹ̀ yóò ní mi ìfẹ́ ṣe lágbájá kò bá sì dakọ́ ṣe ní ìyẹjú kó ṣe ọlọ́run ọba lọ lára àwọn ẹ̀kọ́ tí ilé akọ fún wa nu lọ́lọ́run fi sọ fún wa nínú suratul hajj pé lan yanala Allaha lu'umuha wala dimahuha walakin yanalu at-taqwa minkum ọlọ́run ní ẹran tẹ́ fẹ́ pa ẹ̀jẹ̀ tẹ́ fẹ́ ta sílẹ̀ kò sí kankan tó wọn ọlọ́wọ́n bá ní bùkátà sí nínú ẹ̀. ọlọ́wọ́n bá kì í mú ẹ̀jẹ̀. ọlọ́wọ́n nídìí ẹ̀jẹ̀ ọlọ́wọ́n sì nídìí ẹran. kò jẹran. ọlọ́run ni tí mo nífẹ̀ẹ́ sí nínú ẹ̀ ni pé pé sẹ́mi ọlọ́run ni mo sọ̀rọ̀ ẹ sì fẹ́ yiri ọmọ mi wò ẹ gbé ọlá fún ọ̀rọ̀ mi lérí gbogbo nǹkan àṣẹ mi lẹ́tẹ̀lé ìbẹ̀rù yẹn náà ni mo ní bùkátà sí lọ́dọ̀ yín so ló fi jẹ́ pé ìnífẹ̀ẹ́ ọlọ́run ká gbé ọlọ́run ọba lékè gbogbo nǹkan ìjára àwọn ẹ̀kọ́ tá a rí lára Nabi Ibrahim torí ọ̀rọ̀ tó jáde wá kì í ṣe pé orí ọlọ́run ọba rí hmm. ṣùgbọ́n gbọ́ọ̀rọ̀ ó sì rí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ òtítọ́ ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ òdodo ni gbogbo àkíyèsí tí ṣètọ́ni ń pè é sí pé ọmọ kan ṣoṣo òun tó fi ṣe sacrifice ọmọ kan ṣoṣo òun tó fi ṣe yín ní ó gbé ọlá fún tọlọ́n lérí rẹ̀ hmm. ọlọ́run á pé ok ó fẹ́ fún mi ní nǹkan tí ò tó èmi ọlọ́run wa ní gba nǹkan yẹn kúrò lọ́wọ́ ẹ̀ màá tún wá fún ọ ní nǹkan mìíràn dáa jùlọ.